Yoruba, Unit 35, Basic Dialogue, Dialogue for Learning. Oko, Oko, Woko, Woko, Opopo, Opopo, Latopopo, Latopopo, Ikoyi. láti òpópó Ìkòyí láti òpópó Ìkòyí wọkọ̀ láti òpópó Ìkòyí wọkọ̀ láti òpópó Ìkòyí lórí lórí afárá afárá kíríkì kíríkì Afara kíríkì Afara kíríkì lórí afara kíríkì lórí afara kíríkì kọjá lórí afara kíríkì kọjá lórí afárá kíríkì. bọ́sí bọ́sí edwardu edwardu òpópó edwardu òpópó edwardu bọ́sí òpópó edwardu bọ́sí òpópó edwardu mo lónìí moloni, ní moloni, ní Maloney Yàsí òsì ní Maloney Yàsí òsì ní moloni, Marina Marina Bọ́sí Marina. bọ́ marina tọ́ tọ́ tààrà tààrà tọ̀ marina lọ tọ̀ marina lọ. tọ̀ marina lọ tààrà tọ̀ marina lọ tààrà títí títí ṣítà ṣítà òpópó ṣítà òpópó ṣítà títí ó fi dé òpópó ṣítà. títí ó fi dé òpópó ṣítà títì títì kàn kàn balógun balógun ní balógun ní balógun títì tó kàn ní balógun títì tó kàn ní balógun iwájú iwájú kingsway kingsway níwájú kingsway níwájú kingsway. ó wà níwájú Kingsway ó wà níwájú Kingsway